a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá tí ẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ ìgbìmọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa ilé akọ́kí bẹ́ẹ̀ ṣe ń wò wá bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa torí pé ìfẹ́lẹ́ níṣìwà ẹ fi wo àwọn fídíò tí à ń mú wá lọ́pọ̀kan àti èdèdì lórí ìkànnì yìí torí pé àwa ò ra dátà fún yín ṣùgbọ́n ìfẹ́ òun náà lẹ́nu sí wa tẹ̀ fi ra dátà tẹ̀ fi wo àwọn fídíò wa o adúpẹ́ lọ́wọ́ yín àmọ́rí òní gan ọbẹ̀ ìdùmarè yóò gani fi ọ̀nà rọ́pò fún yín torí pé àbùdí ntọ́lọ́kun àbùdí ntọ́lọ́sà ọ̀dọ́ àtọ́ kìí dá ọ̀dọ́ rere kò ní dá yín o láṣẹ ìdùmarè èèyàn láṣẹ èèyàn lágbára náà dẹ́dà ọlọ́run fi èèyàn wọ yín láṣẹ ìdùmarè bẹ́ẹ̀ ṣe ń ṣàtìlẹ́yìn fún wa tẹ̀ ń dúró tì wá tẹ̀ ń wo ìkànnì wa ọbẹ̀ Olódùmarè yóò bá ní ṣe àtìlẹ́yìn fún yín o ọbẹ̀ Olódùmarè yóò dúró tì yín àdúpẹ́ ẹ̀ṣẹ̀ gan. fún àǹfààní ẹ̀yin tí ẹ gbọ́ ìbẹ̀rẹ̀ ìtàn ìṣẹ̀lẹ̀ nípa bí Awùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú Ìjẹ̀bú Òde ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà bó ṣe di ẹni tí wọ́n lé kúrò lórí ìtẹ́ ní ọdún 1981 látàrí aáwọ̀ tó wà láàrin ọba yìí àti gómìnà ìgbà náà ìyẹn gómìnà Ọlábísí Victor Ọ̀nàbànjọ àti pé báwo ni ọba yìí báwo ni ó tún ṣe padà sórí ìtẹ́ àwọn baba ńlá rẹ̀ lẹ́yìn tí ilé ẹjọ́ padà dá láre ní apá kìíní ìtàn yẹn a ti mú wá fún yín lórí ìkànnì yìí wípé ọjọ́ Jímọ̀ tí àwọn ìjọ mùsùlùmí ń retí gómìnà Ọ̀nàbánjọ tó sọ wípé òun bọ̀ láti wá ṣe ìdúpẹ́ nínú mọ́sálásí tó wà nílùú Ìjẹ̀bú Òde mọ́sálásí ńlá tó wà nílùú Ìjẹ̀bú Òde àwọn èèyàn ti péjú wọ́n ti pèsè wọ́n ti ń retí gómìnà níbi tí àwọn èèyàn ti ń retí gómìnà kó dé òní abá ìtàn yẹn dé nínú apá kìíní fún ẹ̀yin tí ẹ bá ti rí apá kìíní yẹn wò ẹ lọ wò ó ní orí ìkànnì yìí ó ti wà ní orí ìkànnì yìí ẹ lọ wò ó kẹ wá wo apá kejì yìí ẹ sì lè wo apá kejì yìí tán kẹ padà lọ wo apá kìíní ìtàn tí à ń mẹ́nubà yìí ṣé gómìnà wà ṣé gómìnà ò ní wá ó ní àwọn èèyàn ń bi ara wọn lọ́jọ́ náà ṣùgbọ́n gómìnà òde títí tí wọ́n fi kírun jímọ̀ là ń lọ́jọ́ tí à ń sọ yìí nígbà tí wọn ò rí gómìnà kó dé ni ìmáàmù àgbà ti ìlú ìjẹ̀bú àti àwọn ìsọmọgbe rẹ̀ wọ́n bá kúrò ní mọ́sálásí lọ́jọ́ náà nígbà tí ìyẹn lọ Awùjalẹ̀ tìlú Ìjẹ̀bú-Òde ọba Adétọ̀nà ó kọ ìwé kan sí gómìnà láti sọ fún un wípé òun fẹ́ rin ìrìn àjò kan lọ sí orílẹ̀-èdè United Kingdom fún àyẹ̀wò ìlera rẹ̀ èròǹgbà kábíyèsí ló fi kọ ìwé sí gómìnà ìpínlẹ̀ Ògùn nígbà náà ìyẹn Ọ̀nàbànjọ ni wípé láti fi tó gómìnà létí torí pé kò yẹ kí gómìnà má gbọ́ wípé ọba alayé tí ó lórúkọ báyìí ó fẹ́ rìnrìn àjò lọ sí orílẹ̀-èdè United Kingdom ìdí nìyẹn tí ọba Àwùjalẹ̀ tó fi kọ lẹ́tà sí gómìnà ìpínlẹ̀ Ògùn nígbà náà láti sọ fún un. nígbà tí ìwé tẹ gómìnà lọ́wọ́ gómìnà ka nǹkan tó wà nínú ìwé gómìnà ní kí kábíyèsí pèsè àwọn ìwé ìrìnnà àti àwọn ìwé tó jẹ mọ́ ipò tí ìlera kábíyèsí wà pé kábíyèsí kó sì fi ṣọwọ́ sí òun ní ọ́fíìsì gómìnà fún àyẹ̀wò fínífíní kàkà kí kábíyèsí fi àwọn ìwé tí gómìnà béèrè fún kó fi ránṣẹ́ ọba Àwùjalẹ̀ ọba tún kí ó tún kọ ìwé míì sí gómìnà ohun tí kábíyèsí kọ sínú ìwé padà fún gómìnà ni wípé òun ò béèrè àṣẹ lọ́wọ́ gómìnà tẹ́lẹ̀ o torí ìrìn àjò tí òun fẹ́ ṣe lọ sí òkè òkun òun kàn fẹ́ jẹ́ kí gómìnà gbọ́ nípa ìrìn àjò tí òun fẹ́ ṣe lọ sí orílẹ̀-èdè United Kingdom ni gómìnà náà bá tún kọ ìwé padà sí kábíyèsí ní ìgbà kejì gómìnà ní òun ti pàṣẹ gẹ́gẹ́ bí aláṣẹ ìpínlẹ̀ tí kábíyèsí ti jẹ ọba wípé kí ó kọ kí ó kó àwọn ìwé ìrìnnà rẹ̀ wá fún ìjọba àti àwọn ìwé tó jẹ mọ́ ipò ìlera kábíyèsí ó fi kún wípé kábíyèsí gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ òun o. torí pé aláṣẹ ni òun ní ìpínlẹ̀ tí kábíyèsí ti jẹ ọba ọ̀rọ̀ àárín àwọn méjèèjì wá di ṣóṣó méjì ó ku ẹni tí yóò gbàfẹ́ nìkan kí ni kábíyèsí àwùjalè tìlú Ìjẹ̀bú Òde ṣe nígbà tí ó gba lẹ́tà gómìnà lẹ́ẹ̀kejì ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú nínú ìtàn yìí ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo nǹkan tí mo tí gómìnà kọ padà sí kábíyèsí ọba àwùjalẹ̀ tìlú ìjẹ́bú-òde ó tẹ kábíyèsí lọ́wọ́ lóòótọ́ ṣùgbọ́n kábíyèsí gba lẹ́tà ni ó sì ju lẹ́tà náà síbì kan ó bá fi gómìnà gún lágídí kàkà kó dá èsì padà fún gómìnà òkè òkun ni kábíyèsí gbà lọ ó mórí lé United Kingdom ó ti pẹ́ tí gómìnà ti ń retí àbọ̀ àbọ̀ lẹ́tà ẹlẹ́ẹ̀kejì tó kọ sí kábíyèsí ṣùgbọ́n ìròyìn bá kan gómìnà lára wípé kábíyèsí ọba síkírù káyọ̀dé adétọ̀nà ọ̀gbàgbà kejì àwùjalẹ̀ tìlú ìjẹ̀bú-òde ti lọ sí ìlú èbó ìyẹn united kingdom kí ni gómìnà fẹ́ ṣe báyìí agbára ń bẹ lọ́wọ́ gómìnà lóòótọ́ ṣùgbọ́n ṣé gbàgbé wípé ọmọ ìjẹ̀bú náà ni gómìnà ọlábísí victor ọ̀nàbànjọ tó jẹ́ gómìnà ìpínlẹ̀ ògùn nígbà náà ó kàn tiẹ̀ jẹ́ wípé kì í ṣe ọmọ bíbí ìjẹ̀bú òde ní pàtó ṣé gómìnà pàṣẹ fún kábíyèsí kó máa yára bọ̀ padà wálé ni àbí kí ni gómìnà ṣe kàkà kí gómìnà ó pe kábíyèsí Àwùjalẹ̀ lórí aago kábíyèsí ò pe gómìnà o àwọn ọba ńláńlá kọ̀ọ̀kan tí wọ́n ló kọ tí wọ́n jẹ́ ọba onípò kínní ni gómìnà pè tó fi ọ̀rọ̀ lọ. kò pẹ́ púpọ̀ tí kábíyèsí Àwùjalẹ̀ dé ìlú Èbó. E tí àwọn ọba aládé ńláńlá tí gómìnà lọ fọ̀rọ̀ sùn tí wọ́n fi ń pe Àwùjalẹ̀ pé kó tètè máa padà bọ̀ wá sí orílẹ̀-èdè Nàìjíríà torí gómìnà ti ń bínú. Kábíyèsí Àkárìgbò ti Rẹ́mọ Aláké ti ilẹ̀ Ẹ̀gbá gbogbo wọn pàrọwà fún kábíyèsí ọba Àwùjalẹ̀ wípé kó máa padà bọ̀ wálé ṣùgbọ́n Àwùjalẹ̀ ní Oròmásọ̀kò ní ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí torí pé èyí tó mú lọ́wọ́ ó máa sọ dandan ni. lẹ́yìn tí gómìnà retí ọba Àwùjalẹ̀ ó darí wá sí orílẹ̀-èdè Nàìjíríà padà títí títí títí lẹ́yìn tí gómìnà retí ọba Àwùjalẹ̀ ó darí wá sí orílẹ̀-èdè Nàìjíríà padà tí ò gbọ́ ìròyìn tó jẹ mọ́ bẹ́ẹ̀. ní ìgbà tó di ọjọ́ kẹtàlélógún oṣù kọkànlá ọdún 1981 ìròyìn tó gbòde ni wípé ìjọba ti pàṣẹ kúrò láàfin fún ọba Adétọ̀nà ìròyìn náà jẹ́ kàyéfì fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn nígbà náà wọn ò gbàgbọ́ wípé gómìnà lè gbé irúgbèsè bẹ́ẹ̀ torí wọ́n mọ̀ wípé ọmọ ìjẹ̀bú ni gómìnà báwo wá ni ọmọ ìjẹ̀bú ó ṣe wá lé ọba ìjẹ̀bú òde kúrò lórí ìtẹ́ kò pẹ́ tí ìròyìn míì tó fi jáde wípé ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ tí yóò ṣe ìwádìí àwọn ẹ̀sùn tí fi kan ọba adétọ̀nà ẹni tí ìjọba fi ṣe olórí ìgbìmọ̀ náà nígbà yẹn ni onídàájọ́ S.O. Sógbẹ̀tun onídàájọ́ Sógbẹ̀tun yìí ló ti di adájọ́ àgbà nípínlẹ̀ Ògùn lọ́jọ́ kìíní oṣù kẹfà lọ́dún 1977 ṣẹ́ẹ̀sì gbàgbé wípé ọdún 1981 ní oṣù kọkànlá òní ìgbìmọ̀ yẹn òní wọ́n ṣe ìgbìmọ̀ yẹn bí ìròyìn ṣe kan Àwùjalẹ̀ lára ní ìlú London kábíyèsí bá pe àwọn agbẹjọ́rò méjì tó dáńtọ́ tí wọ́n mẹjọ́ dáadáa kábíyèsí pe olóyè FRA Williams àti ọmọọba sina Ọ̀dẹ́dínà láti máa dúró fún un tọ́rọ̀ bá di ọ̀rọ̀ ilé-ẹjọ́ tó túmọ̀ sí wípé olóyè FRA Williams àti ọmọọba sina Ọ̀dẹ́dínà ó ní kábíyèsí ọba àwùjalẹ̀ tìlú ìjẹ́bú-òde gbà gẹ́gẹ́ bí agbẹjọ́rò rẹ̀ nígbà náà kíá ni àwọn agbẹjọ́rò méjèèjì ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n kọ́kọ́ fi tó kábíyèsí létí ìyẹn oníbàárà wọn wípé ó má yọjú o nígbàkigbà tí ìgbìmọ̀ náà bá ránṣẹ́ pé wọ́n ní àgbékalẹ̀ ìgbìmọ̀ náà kò dára tó kíá ni wọ́n kọ̀wé láti pe ìgbìmọ̀ náà lẹ́jọ́ nílé-ẹjọ́ ìgbìmọ̀ tí gómìnà gbé kalẹ̀ yìí wọ́n fi àwọn agbẹjọ́rò tí wọ́n kọ̀wé sí wọn wọ́n fi wọ́n gún lágídí wọn ò ṣe bíi ẹni pé wọ́n rí ìwé kankan gbà láti ilé-ẹjọ́ kàkà kí wọ́n kóraró lórí iṣẹ́ tí ìjọba gbé fún wọn níṣẹ́ ni wọ́n tún jára mọ́ṣẹ́ náà kí wọ́n lè tètè rí àbọ̀ jẹ́ fún ìjọba nígbà tí ìgbìmọ̀ parí ìwádìí wọn wọ́n ṣe àkójọpọ̀ àbọ̀wádìí wọ́n sì lọ́ọ́ gbé e fún gómìnà ìpínlẹ̀ Ògùn nígbà náà ìyẹn gómìnà Ọ̀nàbànjọ. àbọ̀wádìí tí wọ́n fi àbọ̀wádìí tí àbọ̀wádìí tí wọ́n gbé fún gómìnà ó fi hàn wípé kábíyèsí Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú-Òde ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà ó jẹ̀bi ẹ̀sùn tí ìjọba fi kàn án. lọ́wọ́ ìrọ̀lẹ́ mọ́ àṣálẹ́ ni ìgbìmọ̀ náà gbé àbọ̀wádìí fún ìjọba. òru ọjọ́ náà mọ́júmọ́ ọjọ́ kejì ni ìjọba ṣe àgbéyẹ̀wò àbọ̀wádìí tí ó gbà lọ́wọ́ ìgbìmọ̀. kàyéfì ibẹ̀ ni pé láàárọ̀ ọjọ́ kejì ni ìjọba ìpínlẹ̀ Ògùn pàṣẹ ìlékúrò ní orí ìtẹ́ fún ọba síkírù káyọ̀dé adétọ̀nà gẹ́gẹ́ bí àwùjalẹ̀ tìlú ìjẹ́bòde nígbà náà ní ọdún 1981. ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ àṣẹ gómìnà ọlábísí victor ọ̀nàbánjọ ti pàṣẹ ìrọ̀nilóyè fún kábíyèsí àwùjalẹ̀ tìlú ìjẹ́bòde kábíyèsí kúrò lórí ìtẹ́ lóòótọ́ ṣùgbọ́n kábíyèsí gba ilé-ẹjọ́ lọ láti tako àṣẹ tí ìjọba tó pa pé kí ó kúrò lórí ìtẹ́. nígbà tí ó di ọjọ́ ẹtì Friday ọjọ́ kẹrin ọdún 1984 lẹ́yìn tí lẹ́yìn ọdún bíi mẹ́ta tí ẹjọ́ ti wà nílé ẹjọ́ tí wọ́n ti ń rojọ́ bọ̀ adájọ́ owólabí káyọ̀dé ó ṣe àgbékalẹ̀ ìgbẹ́jọ́ rẹ̀ ṣùgbọ́n kó tó ṣe àgbékalẹ̀ ìdájọ́ rẹ̀ ó ṣe àgbéyẹ̀wò atótónu igun kìíní àti igun kejì pẹ̀lú àgbéyẹ̀wò àbọ̀wádìí ìgbìmọ̀ tí ìjọba gbé kalẹ̀ láti ṣe ìwádìí ẹ̀sùn tí wọ́n fi kan Àwùjalẹ̀ nígbà náà ṣùgbọ́n lẹ́yìn atótónu àti àwíjàre ọ̀tún àti òsì adájọ́ kọ́láwọlé ní ìpinnu àti àṣẹ tí ìjọba tó pa nígbà náà kò tọ́ kò sì yẹ adájọ́ ní òun gbé ìdájọ́ náà kalẹ̀ lẹ́yìn tí òun rí wípé ìgbìmọ̀ tí ìjọba gbé kalẹ̀ nígbà náà wọ́n ṣe àmójúkúrò àwọn ọ̀rọ̀ tó ṣe kókó tó ṣe pàtàkì sí ìṣẹ̀lẹ̀ náà àti wípé nínú ìkánjú àti ìgbónára ni ìgbìmọ̀ náà fi ṣe iṣẹ́ wọn nígbà náà bẹ́ẹ̀ náà ló jẹ́ wípé ìjọba kò fi àsìkò sílẹ̀ rárá láti ṣe àyẹ̀wò àbọ̀ ìwádìí tí ìgbìmọ̀ gbé kalẹ̀ fún ìjọba nígbà náà báyìí ni ilé ẹjọ́ pàṣẹ kí kábíyèsí ọba Sikiru káyọ̀dé adétọ̀nà kó padà sórí ìtẹ́ àwọn baba ńlá rẹ̀ gẹ́gẹ́ bí ọba àwùjalẹ̀ ìlú ìjẹ̀bú lọ́dún 1984 ṣùgbọ́n lásìkò tí ẹjọ́ ń lọ lọ́wọ́ láàrin ọdún mẹ́ta tí wọ́n fi ṣẹjọ́ yẹn ni àwọn ológun ni wọ́n já ìjọba gbà lọ́wọ́ ìjọba alágbádá lóde nàìjíríà gbogbo àwọn gómìnà ìpínlẹ̀ nígbà náà ni wọ́n lé kúrò lórí àga ìṣèjọba ohun tó mú ìṣẹ̀lẹ̀ náà dùn dáadáa nígbà náà ni wípé Colonel Ọládìpọ̀ Díyà ló wà lórí àga ìṣèjọba gẹ́gẹ́ bí gómìnà ológun ní ìpínlẹ̀ Ògùn nígbà náà nígbà tí ilé ẹjọ́ ní kí ìjọba dá ọba Adétọ̀nà padà sí orí ìtẹ́ gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú Òde lọ́dún 1984 kàyéfì ibẹ̀ ni wípé ọmọ ìjẹ̀bú ló lé ọba ìjẹ̀bú ìyẹn ọba àwùjalẹ̀ kúrò lórí ìtẹ́ ọmọ ìjẹ̀bú náà ni gómìnà ológun ìyẹn dàpọ̀ díyà tó tún dá ọba àwùjalẹ̀ tìlú ìjẹ̀bú òde padà sí orí ìtẹ́ ìyẹn ni pé ọmọ ìjẹ̀bú ló lé àwùjalẹ̀ ọba ìjẹ̀bú kúrò lórí ìtẹ́ ọmọ ìjẹ̀bú náà ló tún padà gbé ọ̀pá àṣẹ fún kábíyèsí ọba àwùjalẹ̀ tìlú ìjẹ̀bú òde ọba adétọ̀nà ní ọdún 1984. la fi sọ fún yín wípé ká rere o ká ṣe rere láyé tá a wà yìí torí ohun tá a bá gbáyé ṣe lónìí ọ̀rọ̀ ìtàn ni yóò dà bọ́ bá dọ̀la torí pé ìtàn là ń kọ́ o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 àti àwọn oníṣẹ́ ìwádìí nípa ìtàn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá láti ọdún tó ti pẹ́ sẹ́yìn a dúpẹ́ lọ́wọ́ òǹkọ̀wé kọ̀tàn bàbá onígègé wúrà a kí yín pé ẹ kú iṣẹ́ ọpọlọ o ọbẹ̀ Èdùmàrè yóò túbọ̀ máa fún yín ní ọgbọ́n ìmọ̀ làákàyè àti òye ara àwọn tí àwa ń wò ó kọ́sẹ̀ tí a fi ń tẹ̀lé mọ́ eléyìí tí à ń ṣe rèé kọ́bẹ̀dùmarè kó jẹ́ kí ẹ pẹ́ fún wa o ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa.